ọmọ yorùbá ni mí. ọmọ yorùbá ni mí. ọmọ yorùbá lè mí. ọmọ yorùbá lè mí. ó gbogbo ẹ̀yin ọmọ yorùbá especially àwọn atajọ orójú ara wa yìí ṣùgbọ́n ṣe láàánú fún gbogbo ọmọ Yorùbá yìí pé a lè dúró lórí ọ̀rọ̀ tá a bá sọ sókò ẹrú la wà ní fẹ́ ṣe peaceful rally láti béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba nàìjíríà kété àsopá fẹ́ jà àsopá fẹ́ dàlúrú àsopá fẹ́ gbàjọba àsopá fẹ́ dìtẹ̀ gbàjọba náà aláfẹ́ béèrè ẹ̀tọ́ wa wọ́n wá lọ kó ọlọ́pàá bíi mílíọ̀nù wọ́n kó sójà wọ́n kó gbogbo ẹ̀ wọ́n kẹ́ ẹsẹ̀ sí gbogbo ọ̀nà ẹlẹ́mi kí ló dé sẹ́mìnìkan lọ́mọ nàìjíríà ni sẹ́mìnìkan lọ́mọ yorùbá ni gbogbo àwọn táwa jẹ́ yorùbá àwa sá lọ a tájọ sàdéhùn lẹ́nìí gbogbo àwa sá gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa ẹ̀ wá lọ́ fi wá gbowó ẹ̀yin tẹ́ jẹ́ gbọ́n wa ẹ̀ lọ́ fi wá gbowó ẹ̀yin ọmọ yorùbá ẹ̀dẹ̀ ronú yorùbá àṣìlọ́pọ̀ ẹrú náà a ní ká jáde gbogbo yín wá sá pamọ́ ẹnìkan kan wà lè jáde mọ́ ẹ wá sá lọ ṣùgbọ́n àwa púrúfù pé ọmọ ọkọ là wa. bẹ́ẹ̀ni ọmọ ọkọ là wa bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àsọpọ̀ abẹ́ dàlúrú àsọpọ̀ abẹ́ tìtẹ̀gbàjọba náà àsọpọ̀ abẹ́ pààyàn àmọ́ abẹ́ jáde abẹ́ ṣe eh, eh, ìwọ́de wẹ́rẹ́wẹ́ láti béèrè ẹ̀tọ́ wa lónìí ta sọ pé òní ní iye nàìjíríà pé sixty years kí ni àṣeyọrí wa gbogbo àwọn yorùbá wa sá lọ àwa sá pamọ́ gbogbo àwọn bàbá wa gbé ẹmọ jáde ẹmọ jẹ wọn pa o ẹmọ jẹ wọn gbé o a ẹ̀yin bàbá yẹn ẹdẹ bẹ̀rù Ọlọ́run sẹjà là ń jà mí báyìí gbogbo ẹ̀yin bàbá yorùbá tẹ sá pamọ́ àtàwọn ẹ̀gbọ́n wa àtàwọn ìyá wa tẹ sá pamọ́ ẹ̀yin nu Ọlọ́run ilẹ̀ yorùbá dẹ̀ yorùbá gbogbo ọmọ yorùbá ti ń da yorùbá ilẹ̀ yorùbá bí. ọmọ yorùbá fi wá gbowó tẹ dà tẹ dà wá gbogbo ọmọ yorùbá tó dà wá ilẹ̀ yorùbá bí. orí ọmọ yorùbá àjọ sàdéhùn mákìdá bẹ́ẹ̀ báyìí láti lẹ́nìí tẹ́ sálọ ilẹ̀ yorùbá bí. gbogbo ọmọ yorùbá tẹ́ ẹ fẹ́ ká sàṣeyọrí lọ́rọ̀ yorùbá ilẹ̀ yorùbá bí. gbogbo ọmọ yorùbá tẹ́ ẹ ká kó olóko ẹrú yorùbá bí. yorùbá bí wọ́n ṣe máa rí nìyẹn àwọn àti àwọn tá ṣùgbọ́n a prove pé yes ọmọ Yorùbá ni wa lẹ́nu gbogbo bí wọ́n ṣe kọ́lọ́pàá tán kó sọ́jà tán kó gbẹ sí gbogbo nílé wa sáà jáde náà ni àjáde àsú ara wa pé ọmọ Yorùbá ni wa ẹ̀kọ́ wa là ń bèrè náà àsọpọ̀ àfẹ́ pààyàn àsọpọ̀ àfẹ́ dàlú àsọpọ̀ àfẹ́ yìnbọn àsọpọ̀ àfẹ́ gbàjọba náà àdìkà béèrè ẹ̀tọ́ wa ìyà tí ń jẹ Yorùbá ti pọ̀ jù àwọn kidnapper tó ń jí ogbà wọn ebi lẹ́yìn tó bẹ̀ ta lọ́wọ́ onugbó ta lọ́wọ́ onugbó bẹ̀ yẹ tó ń kidnap àwọn broda wa wọ́n kidnap àwọn àti wa wọ́n jí wa lọ́mọ tí wọ́n rẹ̀ bù wọn ṣé yóò tó ni sẹ́yìn tó ní ẹ wá lọ sápamọ́ gbogbo ẹ̀yin Yorùbá ẹ wá sá ẹ wá lọ sápamọ́ ah, Yorùbá ẹ̀rú ẹ lágbára o ànisọ báyìí lọ ẹ ṣe gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ Yorùbá ti ń bẹ nílé lóko ẹ̀yin tẹ́ wà ní London tẹ́ wà l'Amẹ́ríkà a dúpẹ́ yín ẹ̀yin ti ṣèwọ̀n tẹ́ lè ṣe ṣùgbọ́n o mo fẹ́ kẹ́ mọ̀ yìí pé gbogbo ẹni diaspora àmọ̀ ìpẹ́ gbìyànjú ṣùgbọ́n mo mọ̀ yìí pé Yorùbá sẹ̀ á dúró gbogbo ọmọ Yorùbá tẹ́ gbàbọ̀dé fún ẹgbẹ́ yín bàbá wa tẹ́ gbàbọ̀dé gbogbo ẹ̀ bàbá afẹ́ gbàbọ̀dé ilẹ̀ Yorùbá bí i gbogbo ẹ̀ ọmọ Yorùbá afẹ́ sì tì í gbogbo ẹ̀ ọmọ Yorùbá tẹ́ dalẹ̀ Yorùbá lẹ́nu ilẹ̀ Yorùbá bí i gbogbo ẹ̀ ọmọ Yorùbá tẹ́ dalẹ̀ gbogbo àdéhùn tá a sún wọn rálì tá a pèsè wọn mm. tá a lájọ ṣe lẹ́nu. tọ́nà máa wá ní different states. gbogbo ẹ̀ sá padà ẹ̀ sá lọ ṣùgbọ́n mo nígbàgbọ́ pé bó ti lè wù kí eh, kíní ṣe tó Yorùbá lọ sọ bẹ́ẹ̀

ọyà eh, eh, eh, àwọn aládé jọ́sẹ̀ lè wà dúró ẹ please everybody move back please. kí bánà wà wájú èèyàn méjì ni kò dìbò náà. ẹ máa kí bánà ẹ búlọ̀kì wọn ẹ máa kí ẹ máa kí. ẹ jẹ́ kí bàbá kò dúró báyìí ẹ máa kí bánà ẹ búlọ̀kì ó ti connect ló ló ẹ ṣe live lórí page eh, media page so get ṣe live yẹn. ẹ ẹ spread ẹ ẹ máa snap máa snap máa snap gbogbo ọbẹ̀ máa send wọn bẹ̀ wọn. ẹ ẹ ọmọ yorùbá ṣé ẹ ti rójú ayé báyìí ṣe rí i pé ìṣọ̀kan yorùbá ni àjà ọ̀n kó bọ̀dá ní ọ̀n kàdá ọ̀n kọ́ anything gbogbo ẹ̀yin tẹ́ wà lórí mídíà tẹ́ wà ní nàìjíríà ní location náà. wáìdì ẹ̀ no no okay okay.